ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nu rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè sí àkókò ìyè tí a ti máa ń bára wa sọ ọ̀rọ̀ ọlọ́run tí a ti máa ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí yìí gẹ́gẹ́ bí ìṣe wa mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní orúkọ Jésù Kristi lọ́mọdé wa lágbà lọ́kùnrin àti lóbìnrin níbikíbi tí a wà tí a ti gbé ń gbọ́ mi ní wákàtí yìí ní orúkọ Jésù Kristi mo ń fẹ́ rọ̀ wá wípé ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ tọ́lọ́run tí ní fún wa ní òní yìí mo gbàgbọ́ wípé iṣẹ́ ìránṣẹ́ òní yìí á já sí ìbùkún á já sí àánú á já sí ìgbéga á já sí ìṣẹ́gun fún wa ní orúkọ Jésù Kristi lónìí yìí a ó tẹ̀síwájú nígbà tí a ó máa ṣe àgbéyẹ̀wò pàtàkì kíka ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ ẹ rántí pé ní ìjẹ́jọ a kíyèsí kí làwọn lára àwọn àǹfààní pàtàkì àbí pàtàkì kíka ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ lónìí yìí a ó máa kíyèsí àwọn nǹkan mẹ́fà tí ó jẹ́ àǹfààní tí kíka ọ̀rọ̀ Ọlọ́run yóò já sí fún wa ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká díjú wa fún àdúrà bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run àjíǹde àti ìyè àwa fi ọpẹ́ àti ògo àti ọlá àti ọ̀wọ̀ àti ìyìn fún orúkọ mímọ́ yín torí pé ó tọ́ ó yẹ bẹ́ẹ̀ jọjọ torí wípé ẹ̀yin nìkan ṣoṣo ní Ọlọ́run kò sẹ́lòmíì mọ́ ẹ̀yin ló dá wa ló sì ṣẹ̀dá wa ọlọ́run ipá àtagbára wa gbé yín ga o bàbá ayérayé a fi ògo fún orúkọ yín bàbá gba ọpẹ́ wa àkókò wa tó báyìí ẹ̀yin ọlọ́run ọ̀rọ̀ tẹ́ fi àṣẹ ọ̀rọ̀ fi gbé ayé kalẹ̀ sórí ìṣàn omi tómi ò sì lè gbé lọ akéèpè yìí ní wákàtí yìí wípé ẹ fàánú darapọ̀ pẹ̀lú wa kẹ́ fi òye ọ̀rọ̀ yín fi yé wa kẹ́ ẹ sọ wá di alágbára nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí pé kẹ́ ẹ tú Sátánì láṣìírí nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kẹ́ fún àwa ní ìṣẹ́gun orúkọ yín kò sì di àyìn lógo ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà àmín ẹ̀kẹ́ hallelujah bí mo ṣe sọ síwájú wípé a ti wo àwọn àwọn àǹfààní bíi mélòó kan tí kíka ọ̀rọ̀ Ọlọ́run tí ó lè fún wa àbí tí mo lè pè ní àwọn ìdí tó fi jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì fún wa láti máa kà lójoojúmọ́. Ní òní yìí mo sọ wípé a máa kíyèsí àwọn nǹkan àǹfààní mẹ́fà ní pàtàkì tí kíka ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ tó lè fi fún ènìyàn. À lónìí yìí <clears throat> ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run ní àkọ́kọ́ ìyẹn nínú ìwé orin dáfídì orin dáfídì orin one hundred and nineteen orin dáfídì orí one hundred and nineteen ní ẹsẹ̀ ìkọkànlá ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ bíbélì wípé ó ní ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ ẹ ké hallelujah ẹ rí wípé <clears throat> dáfídì tó ń sọ nípa pàtàkì ọ̀rọ̀ ọlọ́run ó dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ láti inú psalm one hundred nineteen yìí àmì pé psalm one hundred nineteen ó ní orí ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ pé ó gùn jù nínú bíbélì kò sì wá jẹ́ ìyàlẹ́nu wípé dáfídì sọ nípa ọ̀rọ̀ ọlọ́run bíi òfin ọlọ́run bíi àṣẹ ọlọ́run bíi ìlànà ọlọ́run bíi ó rí i bíi pé ó jẹ́ ohun tí òun pamọ́ ní ọkàn àyà òun kí òun kó má bàa ṣẹ̀ sí ọlọ́run ohun tó túmọ̀ sí ni wípé bí a ò bá pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ ní ọkàn wa a gbọ́dọ̀ máa kà á lójoojúmọ́ kí wá ni àǹfààní tí dáfídì rí nínú pípamọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ọkàn àyà rẹ̀ ìyẹn ni ohun àkọ́kọ́ tó jẹ́ àǹfààní tí mo ń fẹ́ ká kíyèsí wípé kíka ọlọ́run lójoojúmọ́ yìí a máa ràn wá lọ́wọ́ a máa fi ìkìlọ̀ fún wa láti mọ kí ni àwọn nǹkan tó lè já sí ibi àbí ṣe wá ní wàhálà dà wá láàmú kíka ọlọ́run lójoojúmọ́ a máa jẹ́ ìkìlọ̀ fún wa nípa àwọn nǹkan tó jẹ́ pé wọ́n lè ṣàkóbá fún ayé wa dáfídì ó ní ọ̀rọ̀ ọlọ́run dè mí pamọ́ ní ọkàn àyà mi kí èmi kó má bàa ṣẹ̀ sí ọ a sì mọ̀ wípé tẹ́ a bá gba ẹ̀ṣẹ̀ láàyè ilé àyà wa a máa ṣílẹ̀kùn sílẹ̀ ẹ̀ṣẹ̀ a máa ṣílẹ̀kùn sílẹ̀ fún ìjìyà àbí fún ikú tí ẹnìkan ò bá ronúkúwàdà torí ìdí èyí <clears throat> ẹ̀ṣẹ̀ ó lè mú ìpayà àbí wàhálà àbí ìdààmú wọnú ayé ẹnìkan ó ní ọ̀rọ̀ lèmi pamọ́ lé àyà mi kí èmi kó má bàa ṣẹ̀ sí ọ ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ àǹfààní ó jẹ́ ìkìlọ̀ fún Dáfídì láti má lè wọnú ewu lọ àǹfààní kejì tá a lè rí òun ló wà nínú orin dáfídì bákan náà yẹn orin dáfídì orin one hundred and nineteen ẹsẹ̀ ìkẹsàn-án orin one hundred and nineteen ẹsẹ̀ ìkẹsàn-án àǹfààní kejì tí a lè rí nínú pípa ọ̀rọ̀ ọlọ́run mọ́ àbí kíka ọ̀rọ̀ ọlọ́run lójoojúmọ́ òun ni wípé bíbélì a máa ràn wá lọ́wọ́ láti lè jẹ́ ká ní ìgbé ayé èyí tó mọ́ gaara ìgbé ayé èyí tó mọ gaara ó ní báwo nínú psalm one hundred nineteen verse number eh, ẹsẹ̀ kẹsàn-án ó ní báwo ni ọ̀dọ́mọkùnrin yóò ṣe mú ọ̀nà rẹ̀ mọ́ ó ní nípa àkíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé ayé kan lè di mímọ́ nígbà tí ènìyàn bá ní àkíyèsí ọ̀rọ̀ Ọlọ́run so ó ṣeé ṣe fún wa láti gbé ìgbé ayé tó mọ́ ó ṣeé ṣe fún wa láti gbé ìgbé ayé èyí tó jẹ́ pé ní ní ìwo ní ìwo ti ọlọ́run ó jẹ́ mímọ́ ìyẹn náà ni wípé tí a bá lè máa kíyèsí ọ̀rọ̀ ọlọ́run lójoojúmọ́ á lè ràn wá lọ́wọ́ láti gbé ìgbé ayé èyí tó mọ́ níwájú ọlọ́run èèyàn lè má tiẹ̀ lè rí bẹ́ẹ̀ pé ìgbé ayé tó mọ́ ni torí pé wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn rò pé ìgbé ayé òmùgọ̀ ni ẹni tó máa ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run pé wọ́n gọ̀ pé wọ́n ti ẹ̀ pè wọ́n ní SU lákòókò kan yẹn pé SU ẹgbẹ́ union ni wọ́n ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ tí a bá lè tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ní kíka ẹ̀ láti máa gbọ́ àti láti máa ṣe é ní ojoojúmọ́ á jẹ́ ká lè gbé ìgbé ayé èyí tí kò ní kọ́nu-kọ́họ ẹ̀ṣẹ̀ èyí tí kò ní àbàwọ́n ẹ̀ṣẹ̀ <clears throat> ohun kẹta tí a lè rí tó jẹ́ àǹfààní nínú kíka àti kíka Ọlọ́run lójoojúmọ́ òun la rí níbi méjì nínú orin dáfídì yìí orin dáfídì yìí orin one and nineteen tá a bá wo ẹsẹ̀ ìkọkàndínlógún ẹsẹ̀ ìkọkàndínlógún ó ní àlejò ni èmi ní ayé ó ní má ṣe pa ó ní má ṣe pa àṣẹ rẹ mọ́ fún mi ó ní àlejò ni èmi ní ayé ó ní má ṣe pa àṣẹ rẹ mọ́ fún mi ó tún wá sọ nínú psalm one o oh five psalm one o oh, eh, nineteen verse number one o oh five ó ní ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi so àwọn nǹkan méjèèjì yìí bí èèyàn bá ní ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí á jẹ́ kí ìrìn àjò ayé ènìyàn kó yá á jẹ́ kí ìrìn àjò ayé ènìyàn kó ṣe kí ni o á jẹ́ kó yá á jẹ́ kéèyàn ní nǹkan tó ń pè ní ìtọ́ni ẹni tó bá ní nǹkan tó ń pè ní ìtọ́ni àbí atọ́nà irú èèyàn bẹ́ẹ̀ yẹn kì í jásí kòtò jásí gegele wọ́n á tètè débi tí wọ́n ń lọ ó dàbí ẹni tó fẹ́ lọ sí ìlú tí ò mọ̀ ni tí ò dẹ̀ ní nǹkan tó ń pè ní àwòrán ọ̀nà tó fẹ́ rìn ìyẹn bíi map ẹ rí i pé irú èèyàn bẹ́ẹ̀ á jásí kòtò á jásí gegele dánwò á ní ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tó bá tiẹ̀ máa débẹ̀ pàápàá orí bá mi ṣe ni ṣùgbọ́n tó bá ní ìwé ìrìnnà lọ́wọ́ tó ní ìwé tó tọ́ka sí gbogbo ojú ọ̀nà yẹn bó ṣe lọ bó ṣe rí irú èèyàn bẹ́ẹ̀ yẹn á débi tó ń lọ láì ìfarapa á sì débẹ̀ ní àkókò àlejò ni wá ọdún mẹ́rin la fẹ́ lò láyé yìí gbogbo ọjọ́ ayé wa bíbélì sọ́nù nínú ìwé Jákọ́bù ó ló dà bíi bíi ìkúùkù tó farahàn fún ìgbà díẹ̀ tó ṣe kí ni ó tó sì parẹ́ so àlejò ni wá nú ayé a ò lè wà ń bíbá títí ọjọ́ ayé wa káwá fi wá gbàyè fún àṣìṣe àṣìṣe àṣìṣe ṣùgbọ́n tá a bá lè ka ọ̀rọ̀ ọlọ́run ó máa ràn wá lọ́wọ́ láti lè mọ láti lè ní ìtọ́ni láti lè mọ bó ṣe yẹ ká rìnrìn àjò ayé wa ní ìrìn àjò ọlọ́dọ́ díẹ̀ tí a nínú ayé yìí ó ní ọ̀rọ̀ rẹ ní fìtílà sí ọ̀nà mi ó túmọ̀ sí pé ìgbé ayé wa ọ̀rọ̀ ọlọ́run lè tan fìtílà sí láti mọ ohun tó yẹ ibi tó tọ́ láti lè rìn láti lè gbà ìgbírùgbé ayé tó wu ọlọ́run láti lè jẹ́ ká gbé ẹni tó bá ní ìmọ́lẹ̀ kì í rìn lókùnkùn ẹni tó bá rìn lókùnkùn ló ń kọsẹ̀ ẹni tó bá rìn nínú ìmọ́lẹ̀ kò lè kọsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló sì ń kọsẹ̀ nú ayé wọ́n ń kọsẹ̀ nú ìgbéyàwó wọ́n ń kọsẹ̀ nínú iṣẹ́ ṣíṣe wọ́n ń kọsẹ̀ láàárín ọ̀rẹ́ láàárín alábàágbé wọ́n ń kọsẹ̀ láàárín ẹbí ìdí ẹ̀ ni pé wọn ò ní ọ̀rọ̀ ọlọ́run èyí tó lè jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún wọn láti lè rìnrìn àjò àrìnyè nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bàtí wọ́n ti wá dàgbàlagbà tó máa ń wẹ̀yìn náà mo máa kábàámọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń sunkún torí pé wọ́n ẹ̀ṣẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti nínú ìjàmbá ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé ó ti ṣe wọ́n tí wọ́n lè tún ṣe mọ́ wọ́n ẹ̀ṣẹ̀ wá ń rí bó ṣe ẹ̀kọ́ rìn ayé wọn wọ́n dẹ̀ ti wá ó ti wá ó ti wá ọmọ yorùbá ọmọ yẹ ti wọ̀ ó ti rìn ìwò ọjà aṣọ òbọ̀mọ yẹ mọ́ lórúkọ jésù kristi tí ò ní rí bẹ́ẹ̀ àbámọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ lórúkọ Jésù ò ní kábàámọ̀ tó o bá wá fẹ́ kábàámọ̀ nu ayé ìwọ tó ń gbọ́ mi ó ní báwo lọ ọ̀dọ́mọkùnrin yóò ṣe lè pa ọ̀nà rẹ̀ mọ́ ọ̀dọ́ àlejò ni wá bí a ó bá dẹ̀ ìrìn àjò àrìnyè àrìn ní ìṣẹ́gun a gbọ́dọ̀ lè lo ọ̀rọ̀ Ọlọ́run fún ipasẹ̀ wa gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan wa nu ayé ohun kẹta ohun kẹrin kẹta tí a lè rí ìkẹrin ẹjọ ìkẹrin tí a lè rí òun ni wípé ọ̀rọ̀ Ọlọ́run a máa fúnni ní ìmọ̀ràn àbí ìgbaniníyànjú fún àwọn ìṣòro wa a máa fún wa ní ìmọ̀ràn àbí ohun tá à ń pè ní ìgbìyànjú á gbà wá ní ìyànjú á fún wa ní á fún wa láti inú ìrírí á fún wa ní nǹkan tá à ń pè ní ìyànjú ìyẹn ni counsel ẹ jẹ́ ká ṣí wa sínú ìwé òwe ìwé òwe orí ìkẹfà ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkejìléníogún bíbélì wípé ó ní nígbà tí ìwọ bá ń rìn yóò máa ṣe amọ̀nà rẹ nígbà tí ìwọ bá ń sùn ó ní yóò máa ṣọ́ ọ nígbà tí ìwọ bá sì jí yóò máa bá ọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ipa tó sì lè kó òun nìyẹn a rí ọ̀rọ̀ ọlọ́run ní bíbá yìí látọwọ́ Sólómọ́nì ọba ó rí ọ̀rọ̀ ọlọ́run bí nǹkan tó yẹ kó lè pa wá mọ́ nígbà tí a bá ń sùn nígbà tí a bá ń jí nígbà tí a bá ń rìn èké hallelujah gbogbo eléyìí sì ń sọ nípa ẹni téèyàn ìgbé ayé ènìyàn ni ìgbé ayé ọlọ́jọ́ kọ̀ọ̀kan ìgbé ayé nígbà tí èèyàn bá ní ìṣòro tàbí ìpèníjà nú ayé ọ̀rọ̀ Ọlọ́run òun ló lè fún wa ní nǹkan tó ń pè ní ìyànjú àbí fún wa ní ọgbọ́n èyí tó wá láti inú láti inú ìrírí ńlá àti inú òye ńlá fún ìgbé ayé aṣẹ́gun wa nínú ayé tó kún fún ìpọ́njú àti ìpèníjà yìí mò ń rọ̀ ìwọ tó ń gbọ́ mi wípé o gbúdọ̀ fààyè sílẹ̀ fún kíka àti gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run àti pàápàá láti pamọ́ ní ọkàn àyà wa fún ìmúlò ìgbé ayé wa ọlọ́jọ́ kọ̀ọ̀kan àkíyèsí pé ìkarùn-ún ìkẹfà nínú ohun tí ọ̀rọ̀ ọlọ́run lè ṣe fún ènìyàn òun ló wà nínú orin dáfídì yẹn orin dáfídì orin dáfídì orí one hundred and nineteen yẹn ẹsẹ̀ àádọ́ta wà ń bẹ ẹsẹ̀ àádọ́ta psalm one hundred nineteen verse fifty ẹ wò bíbélì wípé ó ní èyí ni ìtùnú mi nínú ìpọ́njú mi nítorí ọ̀rọ̀ rẹ ni ó sọ mí di ààyè ẹ̀kẹ́ hallelujah. ẹ̀rí dáfídì ó lè máa rí wípé ọ̀rọ̀ ọlọ́run ó lè fún ènìyàn ní ìtùnú ó lè fún wa ní kíni o ní ìtùnú èyí tó jẹ́ ìrètí ọjọ́ ọ̀la rere ọ̀rọ̀ ọlọ́run a máa fúnyàn ní ìtùnú a máa fúnyàn ní ọjọ́ ọ̀la tó dára á jẹ́ ká mọ̀ pé ọjọ́ ọ̀la tó dáa ó sì wà nínú gbogbo ìlàálàá àti gbogbo làásìgbò ayé ọ̀rọ̀ ọlọ́run kíka bíbélì lójoojúmọ́ á máa fún wa ní ìtùnú àti ìrètí tó dáa nípa ti ọjọ́ ọ̀la èké hallelujah tí a bá wo ìparí ohun kẹfà tí ọ̀rọ̀ ọlọ́run lè ṣe nígbà tá a bá ń kà á lójoojúmọ́ òun la rínú psalm one nineteen yẹn psalm one nineteen ẹsẹ̀ àádọ́ta ó lé méjì verse fifty two ẹsẹ̀ àádọ́ta ó lé méjì verse fifty two bíbélì wípé ó ní olúwa èmi rántí ìdájọ́ rẹ àti èmi rántí ìdájọ́ rẹ àtijọ́ èmi sì tú ara mi nínú ẹ̀kẹ́ hallelujah n tí mo sọ ni pé níbí báyìí dáfídì ó ní òun tu ara òun nínú ó rí ìtùnú nínú ọ̀rọ̀ ọlọ́run ó rí ìtùnú nínú ọ̀rọ̀ ọlọ́run àwa pẹ̀lú náà lè rí ìtùnú sí gbogbo ohun tó lè jẹ́ làásìgbò tá lè máa là kọjá ó lè fún wa ní ìtùnú nílé ọkọ ó lè fún wa ní ìtùnú níbi iṣẹ́ bóyá wọ́n purọ́ mọ́ wa ni tí ọkàn ẹ̀ pòrúurú ọ̀rọ̀ ọlọ́run lè fún ẹ ní ìtùnú torí pé ó láwọn tó bá dúró de olúwa ó ní wọn ní jogún òfò ó lè fún ọ ní ìtùnú láti lè ní sùúrù ó lè fún ọ ní ìtùnú lórí ohun gbogbo tó ń là kọjá lójoojúmọ́ ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ó ní èmi rántí òfin rẹ àtijọ́ ó ló sì fún mi ní ìtùnú lórúkọ jésù mo gbàdúrà ọ̀rọ̀ ọlọ́run yóò tù ọ nínú àwọn nǹkan mẹ́fà tí ọ̀rọ̀ ọlọ́run lè ṣe nígbà tí a bá ń ka ọlọ́run déédéé àwọn àǹfààní tọ́rọ̀ Ọlọ́run lè ṣe kí ni tó lè fún yàn òun nìwọ̀nyí ìbéèrè náà wá ni wípé ṣé ìwọ ń fẹ́ ìtùnú ṣé ò ń ìrètí ọjọ́ ọ̀la tó dára ṣé ìwọ ò ń ní ààbò kó lára ní tó yẹ kó lè jẹ́ wàhálà àbí ìdààmú àbí ìpọ́njú tó lè fà wá sínú ayé wa mo fẹ́ pè ọ́ níjà lónìí wípé padà síde ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ sí ń kà lójoojúmọ́ nínú ẹ̀ ló ti rí iyè nínú ẹ̀ ló ti rí agbára ọjọ́ ọ̀la sì dára yóò sì dára fún ọ bó ṣe ń kà ògo ni fún orúkọ ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà bí a ti ṣe ń lọ bàbá àti ọlọ́run adúpẹ́ torí pé ìyìn ọlọ́run agbẹ́yìn àti orí pé bàbá gba ọpẹ́ wa à ń tẹ̀síwájú báyìí bí a ṣe ń lọ sí ilé máa fàánú bá wa lọ gbogbo ta ti gbọ́ lónìí kó fún wa ní ìṣẹ́gun kó sì fi ògo fún orúkọ yín adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín àmín lórúkọ Jésù